ṣàdúrà kan fún yín sí lágbà ọ̀dẹ máa ń lọ síbi tẹ́tẹ́ máa kàn yín ẹ máa pàdé aláàánú lágbà ọlọ́run. àmísà àmísà. o kò ṣe irú èèyàn báyìí ìwà mú kó máa tẹ̀lé kó jẹ́ mánéjà yín ṣe fún ìdí ọ̀sìn ní ọpọlọ. Ah. máa ka méjì bẹ̀rù. It's another one, the diary, la kọ́lé lẹ́yìn o, ìwé àṣírí confidential àtàrí àjànàkú kì í ṣẹ̀rí ọmọdé tó bá ń bẹ́ṣù jẹun pọ̀ sí bí ẹ̀gbọ́dọ̀gùn sinimá ilé lálejò crime story tó lágbára ni The Diary iṣẹ́ bàbá iṣẹ́ ti jáde wà lórí YouTube àwòtún mọ́ níyàn. The diary, the secret book, ìwé àṣírí, round the clock day to day activities record, kọ́nùkọ́ àkọsílẹ̀ ìgbàgbọ́ àtúgbàkọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ gbogbo tójúrí tẹnu ọ̀gbúdọ̀ sọ. Ikú ni èṣù gbẹnu àwọn eléyìí, wọ́n ń dalẹ̀ wọ́n para wọn. Akin Louis Badman, The Wicked, The Killer, nínú sinimá láìta pàkọ́lé ẹ̀ ní The diary, crime story tó le koko, another blockbuster written and produced produced by Olamilekan Ayinla two twenty directed by Sadiq Habib ancestor Oriyomi Olaniyi àti Samuel Idiogbeni production managers starring Olamilekan Ayinla two twenty Ibrahim Chata Bisola Badmus Oriyomi Olaniyi Omoga Biola Adebayo Sọ́lì Gbọ́lágadé Ògbólúkẹ́ Ayọ̀ Ọláìyá Akínọláyà Akínlewis Ìrìn Olúwa Roberts Lẹ́yìn Adésílẹ̀ Kùtì Túndé Owó Oníran Jeff Owólẹ́wà Fẹ́mi Araba and many more nínú sinimá sinimá láì tá a pa kọ́lé ẹ̀ ní The ìwé àkọsílẹ̀ tó kún fún gbẹ̀ngbẹ̀n nìkan àṣírí àgbo gbárímú àwòkọ́ àìṣẹ̀lẹ̀ abàmì ó ti jáde wà lórí YouTube báyìí àwọn tún lè ní ẹgbà bẹ́ẹ̀. láti wọ ikọ̀ mo yeah. Awíkòkó yeah. Awíkòkó kọlọ́rọ̀ ó gbọ́. mo oh oh. òkò Awíkòkó Awíkòkó kọlọ́rọ̀ ó gbọ́. kò sóhun tí kò lè sọ. kò sóhun tí kò lè rí. Tọ́lá Tọ́lá o oh, yeah Tọ́lá Tọ́lá Tọ́lá Tọ́lá o oh, Awikoko kò sóhun tí kò lè sọ. kò mọ̀mọ́dé kò mọ gbàlagbà kò sẹ́ni tí Tọ́lá ò lè kú. màmí wọ́n pè é ọ̀sẹ̀ kan tẹ́lẹ̀ máa ní sílẹ̀ rẹ̀ máa kò ṣe tó máa lọ́la tí wọn fẹ́ gbẹ́rù yín pé ẹni pàdé kan yín nígbà fún yín máa lọ sẹ́kún yín pé o. Ah, àwọn akẹ́kọ̀ọ́ náà ń wá ju owó ìpínlẹ̀ gbà ìtòwúrọ̀ àwọn ìpínlẹ̀ mi gbà rẹ̀ òun jẹ́ tó ṣe bá ń wà lọ pàdé wọn fáìlì mi. kò kọ̀ mí èyí tẹ wáì ẹ máa nídà àti faramọ́ èmi àti ìyàwó mi especially máa faramọ́ ìyàwó mi ọ̀sìn ah, ah. ìyàwó mi ti ní sẹ́yìn gan. òun ń wọ̀ wọ̀ gan. Sola baby, yeah. Alasonso. Sola baby, Alasonso. Ẹ kíra fún, ẹ kíra fún. Ẹ kíra fún mo fẹ́ bá yín sọ̀rọ̀ kékeré kan tẹ́ bá níbi hmm. mi. Mm-hmm o lè sọ̀rọ̀ nítorí pé o bá rí nǹkan tí mo ṣe tí ò dáa òkè ọmọ gbígbọ́n àgbàgbọ́n kàfíńtàrì ẹ̀fẹ̀ ń ti bá ṣe olùsọ́. kí ló dé tẹ ṣe ń ṣe báyìí tẹ́ ń jẹun bí ewúrẹ́ kí ló dé tó jẹ́ pé ẹ̀kọ́ mú síbi iṣẹ́ fẹ́ fún àwo ẹ̀dẹ̀ bẹ̀rẹ̀ sí nílùú àwo láì ṣe lù gbogbo ara lẹ́gàn máa rò pé bí à ń gbé jó ń bí báyìí ni ètò kí ló dé kí ló ṣẹlẹ̀ ẹ máa sọ̀rọ̀ náà ìgbàtẹ́ máa láńdọ́ máa sọ̀rọ̀ náà gbogbo ẹ̀ ló kàn jáde ah, èdè will you shut up. Ah, wọ́n gbẹ́nu sóhun jàre wọ́n ń pa ohun agogo mi lẹ́nu jàre ah. ṣé kí n rò tọrọ kí n má sọ ni mọ́mí èdè ń ṣe bí ánímà wọ́n ń ṣe bí ewúrẹ́ láì ṣe àgùntàn gbogbo oúnjẹ ni wọ́n dẹ̀ ń dá padà sẹ́nu àṣẹlẹ́dẹ̀ ni wọ́n ni kí ló dé kí ló ṣẹlẹ̀ eh, jọ́ntorí mo kó ẹ table manners ẹ ìwọ kàwé tí mọ́mí ò bá tiẹ̀ kàwé tó ń ṣe bí ẹranko ṣé ìwọ tó lọ sí school tó kàwé jọ ṣé wọn kọ ẹ nípa table manners ẹ tún dé ibà yẹn ń sọ gbogbo ọ̀rọ̀ tẹ́ ń sọ náà ìwọ náà máa sọ̀rọ̀ ìgbà tó máa fi pariwo báyìí gbogbo ẹ̀ ló jáde sí mi lójú ogo mẹ́kọ̀ọ́ ló ti bàjẹ́ why kí ló dé kí ló ṣẹlẹ̀ why when you're sitting on a table you don't talk you eat nice mommy. did you say that. what. sori nǹkan tó ṣẹlẹ̀ ẹjọ́ ṣé kí n má sọ̀rọ̀ mọ́. má wọlé. mọ́mí ṣe tí ń bínú ó tọ̀rọ̀ ó tọ̀rọ̀ mà ni mo máa ń. àti ìyá àtọmọ kò sí yàtọ̀ láàrin kí ni mo ti sọ ń sìn ìyá débì báyìí ń ṣe bíi pig ọmọ náà ń ṣe bíi goat wọ́n wá parapọ̀ bí akásán wọn ní hishi goat what's all this. Oh. màámi. màámi. ẹ ọkọ mi. kí ló dé tẹ̀sùn. ẹkún ah, ó ti ní sunkún nǹkan bó sí mi lójú ni. ẹ sunkún but omi ni Mami, ń wò lójú yín. màámi ojú yín ò mi o kí n wo ní ẹyin ju yín lásán mo lè predict nǹkan tẹ́ ń sọ lọ́kàn mami mo wá sọ pé nǹkan tí tọ́lá sọ sí ilẹ̀ kan ló fà tẹ́ fi ń sùn mami ẹ wò mo bẹ̀ yín ni ẹ jọ̀ọ́ ẹ foríjì wá ẹ gbà pé mi ni mo ṣẹ̀ tèmi ọmọ yín ṣáà bá ṣẹ̀yìn kò ṣáà síbi tẹ́ fẹ́ tì mí sí ẹ fi yòókù dà mí màá jẹ́ kí inú ilé kó gbóná mọ́tọ́lá. wá wá wá wá ọkọ mi dókò lè bínú dókò kì í ṣe tí ẹni mò ń bínú sí nǹkan kó sí mi lójú lóòótọ́ ni sórí bí ìyàwó ẹ̀ ṣe sọ̀rọ̀ ó rí sọ bó kàn ṣe gbé kalẹ̀ òun ni ò dáa ó rí sọ èmi ò bínú nígbà tó wá nínú ilé ìyàgbọ́n lọ́mọ tó bá di pé ìyàwó ẹ̀ kú òun lé ó fẹ́ kọ́ máa nàka àbùkù sẹ́mi ìyá ẹ̀ wá lórí ìyá tó nà yẹn ẹ ṣe ló lé ìyàwó ọmọ ẹ̀ jáde òun ló lọ́ọ́ dalé wọn rú ẹ́ rọra fílẹ̀ o bó ṣe mo tiẹ̀ ṣe nìyẹn o a ní kó fílẹ̀ bó ṣe mo tiẹ̀ ṣe ni mo ní mi ò bínú àgbékalẹ̀ ẹ̀ ni ò dáa ohun tó sọ dáa àwọn tó sọ dáa bó ṣe sọ òun ni kò bójú mu ó tọ́ fílẹ̀ ẹ ṣáà máa sọ fún mi. mi èké ẹkún lórí ọ̀rọ̀. Awíkòkò, awíkòkò, yeah. Awíkòkò, yeah. Awíkòkò, kọlọ́rọ̀ ó gbọ́. Mo ní awíkòkò, oh oh, awíkòkò. Awíkòkò, koloro ó gbọ́. Kò sóhun tí kò lè sọ. So kò sóhun tí kò lè wí. tọ́lá o yeah. tọ́lá tọ́lá tọ́lá tọ́lá o àwí kòkó. kò sóhun tí kò lè sọ. kò mọ̀mọ́dé kò má gbàlagbà. kò sẹ́ni tí tọ́lá ò lè bú. Ooh, your body dey hot oh, Your body dey hot oh, Tola. no dey gree for anybody. Tola no dey gree for anybody. Tala kìírí kó dákẹ́. yeah yeah yeah. ya. Tola baby. alaso. Your body dey hot your body dey hot oh, Yeah. Tola no dey gree for anybody. Tola kì í rí kódà kan. Tola kì í rí. Yes ma, mo ti gbà. Mo ṣe gbà lọ́wọ́ dispatch rider gan nísìnyí. Ẹ kò sí wàhálà. Ẹ máa tún ọ̀dà mi lọ́dọ̀ yẹn. Ẹ ṣe gan. Mi ò tẹ̀ tí chẹ̀kẹ̀. Hmm, kò sí wàhálà. Thank you ma. Babe. Good morning, darling. Yeah, good morning, love. How are you? Fine. Àwọn ibi lọ tẹ́lẹ̀ wá tí mo kọ́kọ́ jí mi ò rí ẹlẹ́gbẹ̀ẹ́ mi. Um, <clears throat> actually, uh, mo kọ sorry, lọ síta mo lọ gba delivery kan tó ṣe Oh, okay. So. What's that? What's what? Ah, ó rí pé ẹnu ẹ̀rùn ni. Ẹnu Okay, okay. Um, mo kí mi ò lè mọ̀ Probably torí mi ò brush lára And again, um, mo mọ àgbo kan lálẹ́ àná kí tó I shall be pé yóò lọ́rùn Good. mi. Bẹ́ẹ̀ lọ brush ẹ̀ sìn. Eléyìí ò kì í ṣe ọ̀rọ̀ àgbo tó mu brush naturally naturally babe o ní mouth odor. Ah. Uh, uh, but babe hmm? for the very first time anybody ever sọ fún mi pé mo ní mouth odor rí ìwọ ni first person to máa sọ yẹn fún mi so how come. ṣòro èmi nìkan náà mo lè sòtọ́ fún ọ àwọn ará ta ah, ọmọ wọn máa feel reluctant láti gbé sọ because they are all strangers èmi tún lè sún wọn náà ni màá lè bá sún fún I think you are right but I feel so embarrassed about this like mom to them mi ò lè má jẹ èèyàn tí màá ti sọ̀rọ̀ sí tí ẹ̀mí adẹ́láwọ̀ sí wọn tí wọn ò dẹ̀ ní sọ anything sí mi. <sighs> I feel so terrible. torí kíní yìí náà kò wá ṣe nǹkan tó le ó lè má mú lé báyìí ẹ ṣòro solution dẹ̀ wọ̀ i think the best thing for you for now o tó lè ṣe òun ni pé kó máa lo àwọn toothpaste mi àti mouthwash mi ó ṣàrò pé mi ò kí n fi wọ́n sínú bathroom because wọ́n wà very very very expensive unlike àwọn ètò ń lo ìyàwó pọ́kú lówó àwọn bí orin two thousand one thousand naira yẹn tí wọn ò lè ṣe nǹkan kan ó dẹ̀ dá mi lójú pé àwọn pọ́kú lówó yẹn ló fa mouth odor yìí sí ẹlẹ́nu. yeah because tó wáyé pé o ti ń lo nǹkan tó ń wọ́n ni àwọn ètò wà expensive bíi ti tèmi báyìí ń sìn sórí bíi toothpaste mi ń sìn mo ra yẹn close to like fifty thousand naira ṣé mouthwash mi yẹn twenty five thousand naira ni sórí nǹkan tó bá ti wọ́n bẹ́ẹ̀ yẹn tó wọn tó wà very expensive bẹ́ẹ̀ sọ fún mi kí ni ìyáláyà mouth odò ṣe fẹ́ dúró sí mi lẹ́nu kò sí kò sí bó ṣe lè le tó wọn bí ìyá ẹ̀ mouth odò máa lọ ni ní kéde kò dàbí àwọn ọkọ̀ tó ń lò yẹn àwọn yẹn kò lè ṣiṣẹ́ pé kò lè ṣiṣẹ́ owó ìdẹ wà lẹ̀ kó ná lórí oníṣẹ́ náà nísìn o máa kó o fún un hmm? máa bẹ́ẹ̀ lọ tiẹ̀ toothpaste mouthwash tí wàá máa lò personally mo fò dáhùn bóyá lẹ́nu mo láǹfààní láti lo ti tèmi so that skinny àti èlé kúrò. okay but the thing is ṣó fi òpè tí bàbá ẹ̀sìn lo expensive toothpaste àti mouthwash to something ṣe ẹni mi nínú mọ̀ ọ́ bóyá kí n lọ rí dentist àbí what do you feel. Um, for now I think the toothpaste and mouthwash yẹn ó máa ṣiṣẹ́ torí ó ń gan kó tó bá dẹ̀ ti wọ́n ó dá mi lójú pé ó máa ṣiṣẹ́ kò sí bí mouthwash yẹn ṣe lè rí tó ó máa ṣiṣẹ́ àfi tó bá jẹ́ ó ti wọnú ẹ̀jẹ̀ ọtí ẹyin mi ò fi ó ti wọnú ẹ̀jẹ̀ torí pé àwọn cheap cheap things yẹn ló kọ̀ sí gbogbo kí ní ìsẹ́ lẹ́nu. mi ò rí lè mi ò fi ilẹ̀ mo jẹ́ kí n ṣe láti kí sẹ́kù. mi kò tẹ́. mo ti ṣe kọ́kọ́ lọ brush mi lọ́lọ́ tọ́lọ́ mi. olùkọ́ ń pèsè. tọ́lá tọ́lá o yẹ tọ́lá tọ́lá tọ́lá tọ́lá o àwí kòkó kò sóhun tí kò lè sọ. kò mọ̀mọ́dé kò mọ̀ gbàlagbà. ẹyọ ọ̀rẹ́ mi. pọ̀ púpọ̀ bẹ́ẹ̀. wà á báwo ni. kí ló ṣẹlẹ̀ náà kí ló dé. oògùn reke. ṣé ẹ̀ wá ìmì ni. ẹrù tó jowó ẹ̀ lọ ni. ẹ̀ wá ìmì àbí. honestly ìwọ ló yẹ kó máa yin ọkọ ẹ báwa ṣe ń bẹ ẹyin ọkọ yìí àbúrò rí nǹkan tó pè ní ó pè tán ni. ẹ bí bí lọmọ. tó kéétì lọ ìsàlẹ̀ ló gbowó. àwa omi tó wẹ̀ gẹ́gọ́ ṣe ń tọ́nà ń pọ̀ eh, bọ́tà yẹ ìgbò ń pọ̀. ọ̀pọ̀ ìwọ̀n tó rà náà wọ́n tó kówó lé. ó pé bàjẹ́ bàjẹ́ tó ké tí lẹ̀. yorùbá yẹn eh, jẹ ọ. ẹsẹ̀ ló gbowó lọ ń pọ̀. ọwọ́ ẹ̀ sàn gbowó lọ. àti tọrọ rẹ yà àwọn dìdìrín méjì tó pè lọ́rẹ̀ẹ́ náà àwọn hype sọnù wọn ni ó pọ̀ ọ̀pọ̀ wọn kẹyìn òkè ọ̀pọ̀ ọ̀pọ̀ ọ̀pọ̀ wọn ṣe rádaràda ó dẹ̀ parọ́ fún ni wọn ò dẹ̀ gbà ní àwọn òwèrè tó ń fún ní ten thousand naira lóṣù tó yẹ pé pọ́kúlọ́ tọ́pọ̀ tí wọ́n á wọ bend down select tí wọn mú nǹkan tó kàn tó ọ̀hún aṣọ gidi rà tó ọ̀hún kankan ṣe tó tọ́ wọn parọ́ fún ẹ ṣé kò jẹ́ kí wọ́n mọ̀ ó lè lọ sọ́jà kò dẹ́ sí pé wọ́n pe kínní ìlàṣọ ẹbí o fúnra rẹ lọ sọ́jà tó lọ ra má bẹ̀ẹ̀ mi o tó lọ aṣọ yìí ó wá délé bí atẹ́rù lọ gbé fún ẹni ó wá kó sí yẹ́lò yẹ́lò bíi tmtm ọwọ́ bẹ́ẹ̀ pọ̀ tẹ̀rù ọwọ́ bẹ́ẹ̀ pọ̀ mọ́ custard ìyẹn wá jọ bí nǹkan tí o. tọ́lá tọ́lá tọ́lá it is enough. ẹni sọ ọjọ́ kí ló kú ẹ jọ ṣiṣẹ́ lọ́mọ pamọ́ ẹ ni ṣé lọ́mọ pamọ́ yín ni ẹ̀yin méjèèjì kí lẹ́ẹ̀ gbà mí sọ̀rọ̀ tí ó máa ṣe pé ẹ̀yin òmùkọ tó kọ̀ ẹ̀yin dìdìrín yìí ẹ̀ẹ̀mọ kọ́lọ̀ combination ẹ̀ẹ̀mọ kọ́kọ́ kò tẹ̀lé d ìgbà tó yẹ pé bẹ́ńdà select náà lè máa lọ máa ṣe àkàtà ń wá àbí kẹlọ sí super àbí gbogbo ibi tí wọ́n ti ń ta aṣọ one thousand two two hundred naira àgàgà ìwọ tó máa ń wọ chẹ́ẹ̀kì ìwọ ló mọ ibi tó ti rà jù àwọn wàá gbé fẹ́lẹ̀ náà ilé náà máa ṣe green ayélu ìgbà tó kọ mi tó mú irú aṣọ yìí tó wá wọ káàpù wèrè yìí tó wá wọ nínú ṣé yìí ò lè sọ kọ́lọ́ kọ́lọ́ ìṣọ́ kẹsì pọ̀ tó bá wọ orúkọ báyìí àwọn ọmọ kọ́lọ̀ tó máa ká nìyà tó máa tó nìyà bó ṣe máa ń wọṣọ ni but torí pé ẹ mọ ẹnìtì ẹ gbọ́ fashion ẹ mọ kankan ẹ mọ ìtọ́kọ̀ ẹ. kí ni ò dẹjọ́ má máa mú kọjá límìtì ẹ̀ mọ́. nínú ilé mi. ẹ mú mọ̀ pé inú ilé ẹ ló wà kò sí bó ṣe lè mú ìfà tó lè mú ṣe rẹ léṣe ó ti yẹ o ti mọ̀ pé òkùnkùn ní bọ́ síta ilé ló máa wà bó tó bá ti mọ̀ pálejò fẹ́ wá báyìí má máa mú ju límìtì ẹ lọ tó fi. tàbí tó bá ní ẹ̀ṣẹ̀ kan ta ti ṣe ẹgbẹ́ mi ló ẹ fẹ́ kú mi lò ó mú ju límìtì ẹ lọ ni. ẹ fẹ́ kú mi sí. adult ni ẹ. nínú lẹ́mi jọ́sí láwọn tó kọjọ àwọn tó ń fún tẹ́ ten thousand naira ní oṣooṣù. wọ́n bí wọ́n bí wọ́n sọ̀rọ̀ jẹ́ ní ẹgbẹ́ kí ni àná ẹ̀jẹ̀ bá wọ́n wọ́n wọ́n dùn. Yes. No, I'm not going to be able to do it please. Màá nù ọ̀gá máa ṣeré ṣọ́ọ́ ìwádìí jà yìí. Lórí Instagram mo máa ti. Kí ló ṣe jà? Alẹ́ yóò kí n bóbìnrin jà ẹ̀tọ́lá. Obìnrin náà ti bá jà. Obìnrin obìnrin tó bá kọjá yìí ẹ̀ èèyàn máa kọ̀. Seven seven thousand I saw Let's go. I'm a million. Let's go. They are here now. They want to start beating me. Domestic violence. Please. Exactly. Please let them go. Yeah. Look at their faces. Ṣá máa lọ ṣe é máa ṣe é máa lọ máa lọ máa lọ. Àwọn atọrọ jẹ àwọn talikanians tó wá sí ilé ọkọ mi tó fẹ́ máa dà mí láàmú. Yeah, they are the ones. Ọkọ wọn ti lọ, want akọ́ṣìbèrò. Ṣórí kan tó fà. Ṣé embarrass mi ló jẹ́ àwọn ọ̀rẹ́? Òun embarrass àbí mo sọ tọ̀rọ̀ fún mi. Oyè ẹ̀ mi ló jẹ́ àwọn me. Mi kí Oh, tala tala, ela iju eke fine baby, we no get attitude. Babe, Akule o. You too dey disrespect people. Yeah. What's that? Dollar. n so náà sórí bó ṣe wọlé báyìí tó ń wọlé báyìí òun yẹ kó ń bó dídídídídídídídídídídí sórí tó ṣe dé final stop pé báyìí òun yẹ kó gba gbogbo inú ilé ni òun yẹ òun nice kò dá rárá àá jọ kí ló dé tó ṣe ń lo perfume àwọn àlà ní tó ṣe èlò èlò ni perfume de máa ń sọ mo máa ń sọ fún ẹ ẹ eh, ho ceo ibì kan kó máa lo àwọn cheap cheap cheap cheap perfumes why kó dáná kó smell nice rárá rárá. Um, ah. babe babe hmm? mo mo get ibi tó ń try láti drive at but please don't start mi ò ní strength fún yẹn. don't start what ah. see babe stop. Ah. At all, mo ti mú pẹ́ẹ̀fì wọlé ló problem because I told you I bought it for twelve thousand naira. mo dé ọ́fíìsì dé na everybody don't compliment me even when I went to the bank so what's the problem. ah sórí go àwọn tí wọ́n compliment ẹ̀ orí mi ò pé wọn ò ní sense wọn ò ní làákàyè kilo kí smell nice but you smell orí broken tó wà lára smell nice in bẹ̀ Only yẹn daddy and ń sọ tọrọ fún ẹ ṣé ṣé ọmọ ọ̀tá máa ṣe ń sìn hmm? ó hundred thousand or one hundred fifty thousand naira máa bẹ́ẹ̀ ra perfume ẹyọ kan tó ju gbogbo àwọn ten tó kó sílẹ̀ àbáwọn twelve tó kó sílẹ̀ tó ń rà ní twelve twelve thousand wàá fún mi lówó máa bẹ́ẹ̀ lọ rà á ah, á ah, olówó yìí now spend it spend money on yourself. babe ah, babe babe eh? you know what I had a very hectic day. Ah and I don't have time for this. You brought me on ní strength. Please, just let me just go in and Money need a shower can rest. Please. Wọ́n ti bí kí ni mo ti ní sùúrù ṣe bí? Jẹ́ Hi guys! Hello guys! Sorry, sorry, sorry. Let me just go. Babe, ṣọ́ máa ṣé mo pé mo pẹ́ ṣe ń bínú sí wa. mo yẹ ń bínú èmi ò bínú mọ́. mami mo mọ̀ pé nǹkan tó ṣẹlẹ̀ lé wa lọ́jọ́ yẹn mo mọ̀ pé kò tí ì tọ̀nù yìí. jọ kí ló ṣe mọ̀ pé kò tọ̀nù. mami mo mọ̀ ṣebí ìyá mi nìyí kò dẹ̀ sẹ́ni tó mọ̀ yín jù ní ayé bí òun ṣe mi. mami iná dẹ̀ mọ̀ pé ìgbà tí nǹkan yẹn máa ṣẹlẹ̀ lọ́jọ́ yẹn kó ṣe pé bóyá mo wà lẹ́yìn ìyàwó mi as a matter of fact bó ṣe rude sí lọ́jọ́ yẹn mi mi ò take it lightly mo fẹ́ gbá kí n nà ẹ̀yin lẹ́tún caution mi pé ọkùnrin ò kí n na obìnrin lẹ́ni kí n má ṣe bẹ́ẹ̀ so kò ṣe kí bóyá àgbà tó wùwà burúkú báyìí sí bóyá mo support ẹ̀ mo dẹ̀ ti pè yín mo ti bẹ̀ yín láì mọ iye ìgbà màmí ẹ̀kọ́ sọ fún mi pé ó ti tọ́nu yín ni mímọ́ pé kò tọ́nu yín. ọ̀làwálé ó ti tọ́nu mi. màmí kò tọ́nu yín. mo sọ fún ẹ pé ó ti tọ́nu mi. ah ah tó bá wá jẹ́wọ́ ló bá ṣe bẹ́ẹ̀ ṣé mo máa lọ pa ẹ́ ni ìyàwó ọmọ mi ọmọ mi náà ni. ok ó ti tọ́nu ìyá mi. ó ti tọ́nu mi ah, ṣé ohun tó ṣe ń jọ yẹn ó ti parí pátápátá ìgbà tó ti bẹ̀ mí ó ti tàn. ok mi ò bá yín ágil tẹ bá mọ̀ kó ti tọ́nu yín màmí ọjọ́ wo lẹ wá sílé wa last. mi ìráyè wa ni o. màmí ẹ̀yin tẹ máa ń fẹ́ wálé every weekend tẹ́lẹ̀. Ah àwọn ọ̀rẹ́ mi ètò ìgbádùn sí i ó mọ̀ pé mo máa ń sọ fún ẹ gbogbo wọn tó bá ní nǹkan ṣe máa ń fi àyè pé wọ́n fẹ́ ṣe ìnáwó mo máa ń fi ilẹ̀ wá sọ́dọ̀ yìí ni ṣùgbọ́n nísìn nígbà tó ti wá jẹ́ kí n mọ̀ wípé gbogbo èyí tí mò ń ṣe fáwọn nígbà tó bá di pé mi náà bá ní nǹkan ṣe àwọn tó ẹ̀ máa kún yẹ orí àwọn àwọn òtí ẹ̀ ní láwọn rí mi ni wọ́n á wò pé ah níbo ni mo fẹ́ kọjú sí báyìí bí mo ṣe yára wà pẹ̀lú wọn nìyẹn ẹ̀ òun ló jẹ́ kí n bí sí every weekend ẹ máa fẹ́ wá sílé mi not until ìgbà tí nǹkan tó ṣẹlẹ̀ ṣẹlẹ̀ ló wá di pé àwọn ọ̀rẹ́ yìí ò jẹ́ kí ráyè ń sìn àbí. mi ì lè parọ́ fún ẹ wọ́n jò jẹ́ kí n ráyè ó yẹ kí mi náà ibi tí bọ́jú orí mi dé yìí ó yẹ kí n báyàn ṣe. kò sí wàhálà sínsì ẹ sọ pé ẹ bínú èmi náà mọ̀ pé ní friday mm. tí weekend ẹ ti bẹ̀rẹ̀ ẹ wọlé kẹ̀kẹ́ ròyìn kí a máa lọ sílé. Ah èmi tẹ́ pa àwọn àwọn ọ̀rẹ́ mi bọ̀ àṣẹ mítìnì ń bí láago mẹ́fà bẹ́ẹ̀ ni a ní ìyá Túndé nínáwó ṣe láàrin wa a máa ṣe mítìnì tá a bá ṣe mítìnì láago mẹ́fà la máa wá mọ aago tá a máa lọ síbi tá a láṣọ lọ́la a fẹ́ lọ máṣọ ni aṣọ ìnáwó ẹ̀ la fẹ́ lọ mú ọ̀la la fẹ́ lọ mú ṣé ti máa tẹ̀lé ẹ lọ lé mi kí ni wọ́n ṣe fẹ́ ṣe mítìnì kí ni mo ṣe fẹ́ tẹ̀lé wọn lọ máṣọ. ọkọ mi mi ì parọ́ lọ́jọ́ next weekend. ọlọ́run ṣọwọ́ àtayọ̀ gbà náà. next weekend. agbára náà ah, ọlọ́run kò ṣọwọ́ àtayọ̀ gbà náà. màá mi. ọmọ mi. ẹ ṣe ń sọ̀rọ̀ yìí. Ah. hello customer. ọjọ́ kan pẹ̀lú bóun ni ṣe ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́ o. ẹ mo rí àwọn aṣọ kan lórí péèjì yẹn. ah mo travel ni mo lọ rajà ní àwọn ọjà tuntun mọ́sẹ̀ lọ́ra mo lọ tọ́kì ni mo lọ jẹ turkey turkey ah mo lọ ra mo lọ ra mo lọ order goods ní turkey. are you serious? ẹ ṣèdí láti turkey ah, ẹ máa ti láwọn new designs nìyẹn o. ah ah mo ti ọjà tuntun mo ní mo ṣèdí láti turkey ni i just got back from turkey i just i just got back from turkey turkey. wow um, that's good eh hey, and again mo rí àwọn aṣọ kan ní orí péjì but ẹ fi price bó de like àwọn aṣọ yẹn gan ẹ mo send dm sí yín náà respond. Eh, ah. ní tó ṣẹlẹ̀ ni pé ọdún tuntun la wà èmi wá fẹ́ kó mi tuntun rúkẹjà tuntun ọ̀wọ́nú ẹ̀ ìdí tí mi fi price sára àwọn aṣọ mi wọ́n fẹ́ yàtọ̀ sí gbogbo àwọn mọ́ọ̀tò kù torí àwọn tó ń taṣọ tọ́kì ẹgbẹ́ mi tẹ́mi bá taṣọ kan three hundred thousand mi fẹ́ ta tiẹ̀ one point three wọ́n máa ń dúró de pé èló ni mo fi ń ta ìjọ wọn ti mọ̀ pé lowest price ni mo ń ta tó jẹ́ pé imported ni ìjọ wọn ti ń wá díẹ̀ mo dẹ̀ sọ fún wọn pé assignment nìkan máa wà. so okay mo um, the pink one yẹn tó ní stone lára gan yẹn èló nìyẹn. èmi àbá ní kí n send ẹ tẹ́lẹ̀ àmọ́ ẹ má bọ̀ ẹ wá torí oríṣiríṣi nǹkan ni mo ní ẹ wá wò ìkáwá mi báyìí they call it king of Europe àwọn ilẹ̀ Yorùbá wọn máa ń pè ní ọba ìlú èbó wọ santain tẹ bá wọ i'm so sorry a lot of people want to know the kind of person that you are ilé parọ́ fún yín o ah ẹ máa bọ̀ mo sì ní branch káàkiri ó wá ní new branch kan tí mo ṣẹ̀ṣẹ̀ wà báyìí nísìnyí mo fẹ́ kí bẹ́ẹ̀ náà gbòòrò àwọn èèyàn tí ẹ mọ̀ jà sí ẹ mọ̀ jà sí mẹ́ta péré wọ́n ṣe láti company méjì mọ́ra ẹ mọ̀ jà sí ẹ jọ̀ọ́. àkìlọ̀ ta lẹ ń bá sọ̀rọ̀ ẹ lọ. ẹ má bínú ẹjọ ẹ ó dọ ẹ fún mi ẹjọ àwọn èèyàn pọ̀ wájú mi ni. ẹ ẹ mọ̀ jà sásọ ẹ mọ̀ ó yá ẹ fà mọ́ra yín lọ kẹ́ ẹ fà fún two hundred years kò lè ya and I bought it from Turkey what are you talking about? ẹgbẹ́ bíi tí mo ti ra aṣọ Turkey báyìí mo tún jẹ even gbogbo àwọn èèyàn tí wọ́n raṣọ níbi tí mo ti ń jẹ tọ́kì wọ́n tún tọ́kì eh? okay okay I, I will give you description right away right away. Um, um, okay okay all right no problem now um, tí bá ti rí màá màá wá. kọ́lì nọ́mbà mi yàtọ̀ sí whatsapp nọ́mbà o tọ́wọ́ ẹgbẹ́ ló ń wò pé à ah, whatsapp nọ́mbà ẹ lọ fi ń pè mí kò nílò ọ̀tọ̀ọ̀tọ̀ ni but mo ṣe padà dé nísìnyí ẹ mọ̀ wọ̀rì wifi mò ń jẹ ṣé wifi ni àbí wifi ẹ eh, connection mò ń jẹ connection ni mo ti connect gbogbo ẹ̀ yọ mọ̀ wọlé báyìí but I will give you description right away right away right away. ẹ wọ ẹ mọ wọrí mo ti close for today ẹ mọ wọrí mo ti close for today kí ló ń tẹ̀ ń pariwo báyìí ó yẹ ẹ̀tọ̀ tó bá fẹ́ ra sọ ah ẹ̀tọ̀ sẹ́ẹ̀ ah. ẹ don't worry don't my customers they are so they are so amazing and um, and and, um, and amazon amazing. ẹ mọ̀ báyìí mi jẹ́ jàre máa fún yín ládírẹ́sì. ah. <laughs> ah ah ọkọ mi dé bọ́ wá fún mi because <laughs> I need to sleep. mo ní àwíkókó òpó àwíkókó àwíkókó kọ́ lọ́rọ̀ ó gbọ́. kò sóhun tí kò. ẹ kú jókòó sá ẹ káàsán sá ẹ rà sá ẹ kú jókòó sá àdúrà yín ó gbà ibi tó gbàdé kò ní takó lágbára ọlọ́run ọlọ́run á máa bá mi ṣọ́ yín lọ bíbọn yóò ní báyé nù ọ̀rọ̀ kan wà tí mo fẹ́ sọ fún yín àmọ́rọ̀ yẹn tí mo bá kọ̀ tí mi ò sọ ṣíṣe kẹ́lẹ́dà yín fìyà jẹ mi àmọ́ kí n tó sọ mo nídìí láti gbàṣẹ lọ́wọ́ yín torí tọ́rọ̀ bá pẹ́ ń kùn kó má lọ máa wú yàn ní kùn. gbogbo ẹ. ẹ ṣe Dèjì ni mo fẹ́ sọ fún yín Dèjì ayé alákátá ló máa jẹ ẹnu lé tẹ́ bá ti jáde tàbí travel yóò máa wọṣọ yín bàtà wọ́n máa sọ fáwọn obìnrin pé òun lòun nílé àwọn oore tọ́lọ́run ò ṣe fún un wọ́n máa sọ pé ọlọ́run ló ṣe fún un bọ́mú tí wọ́n kí ni ó ti ṣe ṣe pé ó máa lo mọ́tò ó máa lẹ tó bá rẹ̀ máa ní kò sí ponu mọ́tò ó máa lè po tán ṣùgbọ́n tọ́lọ́ yẹn bá pẹ́ ń kùn mí kí má dé lọ da fàáyò ṣe mọ̀ tí kùn ẹ̀ ń tóbi lójoojúmọ́ ẹgẹ́ tọ̀rọ̀ mi sọ̀rọ̀ dẹ̀ ni wọ́n mú yàn wú ṣe mọ̀ ọjọ́ kan ọjọ́ kan náà sì ni kó mọ̀ lọ gbéwèé ilé ta kó mọ̀ rí pé tọ̀ ńgbà tẹ́ bá dé kẹ́ ẹ mọ̀ pé àwọn olówó sì ní kí bí ẹ̀yin o bíi cardiac arrest máa pa wọ́n bíi hypertension high high ẹ̀sán ni wọ́n ti sọ pé wọ́n ní high high kọ́mọ̀ ti pé tọ ẹ̀ kàn gbọ́ lójú. ọ̀tọ̀ it's okay kí ló ń ṣe ẹ́ kí ni nǹkan tó fẹ́ gbà nínú pé kò wọlé síbi kò dẹ̀ sí bọ́mọ ọlọ́mọ jẹ́ tẹ́ bá jọ ní problem láàrin ara yín ẹ̀ẹ́dẹ́ lọ sọ́ọ̀fẹ́ jẹ́ kí lè jẹ́ the first and the last any day tó bá tó wọlé sọ́dọ̀ mi tó bẹ̀rẹ̀ ẹjọ́ pọ̀tọ̀pọ̀tọ̀pọ̀tọ̀ ilé agájú ẹ lọ now get out. ẹsẹ̀ má bínú kí ló ń ṣá tètè gbẹ̀sẹ̀ kó má fọ̀pá afọ́jú náà mi kó lọ́n ṣá mi. orí ń gé ẹni ẹranko. ẹ ṣe máa ẹ ṣe máa. I already told her pé a máa wá lọ́tùnla pé sister sọ pé program yẹn náà ọ̀túnla náà ní so a máa tètè jí dé. alright ma and thank you ẹ ṣe gan-an mo dúpẹ́ thank you so much owó tó tún wá fẹ́ fún wa yẹn ó tún wá jẹ́ nǹkan tó dùn mọ́ wa nínú. alright ma thank you God bless you ma bye. ah babe wọ́n ní pé tó bá ti di ọ̀túnla ká tètè dé o mọ̀ pé ó máa yan owó tó fẹ́ fún wa náà pọ̀ so we need to be there early ó ti yẹ. kẹ tètè dé kẹ ká tètè dé ká tètè dé yes ká tètè dé ká ẹ̀yin mélòó. èmi àti ẹ. jọ lọ síbò. Ah, ah. dúró ná ṣé kò ṣe pé o ṣe insist pé o ní tẹ̀lé mi lọ. kì í ṣe pé mo insist mi ò lọ ni mi ì lọ ok ìwọ náà wò kún mi bó ṣe ṣe láì ṣe pé bí a mo ní fibroid mi ìbú àwọn tó ní fibroid o kì í dẹ́ ṣe pé bí a mo ti lóyún kan rí kì í ṣe ẹni tí wo bí kan láì ṣàmù ẹ̀bà kò ní ṣe kí lélẹ̀ wo ṣòkòtò ṣòkòtò ta lára mi òrè àfi bí ọ̀bẹ rẹ̀ lé mi ò nídìí nǹkan kékeré kan tí mo kàn ní náà lélẹ̀ ṣó mo yẹ tí mo ra wíìgì yìí ó wọ́n kú bó ṣe dàbí kọ́sítúmù wèrè. ó yá ni. wẹsẹ̀ mi ṣẹ́ṣẹ́ mi débi kọ́ta bẹ́ẹ̀ dì í ṣùdẹ̀ mọ̀ pé ushering job lélẹ́yìí a máa ní láti wọ heel ká look sexy ká look fine èmi dẹ̀ lélẹ́yìí tí mo wọ heel náà máa ṣe tamire kejì kejì kejì mi ò lọ irú mi kan náà wà ń bẹ̀ mi ò fit bẹ̀. kí ni ó ti tó kí ni problem ẹ̀ náà kí ni problem ẹ̀ gbogbo nǹkan tó sọ́ọ̀sì mi ò rí any point kankan bẹ̀ awítọ́ ò ní pé ikùn ẹ̀ ṣe kíní kan ṣé kò sí waist trainer wo wo wo wo jojojojo nítorí Ọlọ́run mi ì lè máa stress ara mi kí wá ṣe gbogbo ẹ̀ kí wá ṣe báyìí kí má lè mí. ok onípò ò nídìí ṣé mi mm. nídìí ṣé kò sí bọ́ǹbọ̀n. kò sí bọ́ǹbọ̀n ò ṣe káìtì ni mo wọ̀ ẹ̀wọ̀ gbogbo nǹkan tí mo bá ọba ìlú máa ń gbòdì kí lélẹ̀. ẹ ò ṣe dáadáa ni nà ó ò ṣe dáadáa anigé o sọ pé ò fine you are beautiful ah, ah wo bó ṣe rí tó bá make up go tún máa ń fine ju bó ṣe rí ìlú. tí bá make up mo máa fa ṣòro pé ó wù mí kí má pupa ni kò sọ́ṣẹ́ inú odó tí mi ti lò rí láì kò sí iye túbù tọ́ra tó ń tà lọ́jà tí mi ti rà kò ṣiṣẹ́ ni ìgbà tí òṣìṣẹ́ náà lèmi náà ni kí n jọ ẹ̀. kò ṣe cream ni mò ń sọ makeup makeup pé kọ́kọ́ beautify ojú ẹ̀. ṣé mo ní eyebrows ṣé wà mí orí ni mo mọ̀ táwọn èèyàn máa ń pa èmi pa ní eyebrows ṣe ti mi lọ. o ò lọ náà o ṣe sọ pé o lọ ṣé o kí n má sọ fún ẹ pé kò yé máa look down on ẹ a ní gé nǹkan ṣe pé fẹ́ lọ mú dé òǹbí kan tó fi ń ka gbogbo kinní ilẹ̀. that low self esteem tó ní is gonna be a problem for you. i know my bad omi mo ti gbójú sókè. o lọ́nà àbẹ̀. inú àwọn ọmọ kò sọ pé mò ń look down myself jẹ́ ń gbójú sókè wo bí mo ṣe rí. tó bá tún lo makeup fún mi kán lo sweat block látẹ̀lí dọ́là màmá làágùn ni bí ẹran tó ń sùn. wá gbé fàǹdà ní náà. fàánù lórí mi ni battery fan àti bàjẹ́ ṣé wọn pé gbà tí mo wà secondary school kọ́ra school standard fún gbogbo ayé mi ló kọ́kọ́ máa ń já máa ń fi pé mo lógun ni mo tiẹ̀ lógun ni ó lọ bó ṣe pupa bó ṣe fáìn tó ṣe tàn yò mo difference tèmi bá lo lashes á dàbí pé ìyàgbọ́n nǹkan ṣoge ni jọ ní máa fi ra mi ṣe sí kiri. so o lọ́nà. kò sóhun tí kò lè sọ. So wọ́n já ń tẹ̀ ẹ́ àbá pé jáyé fún mi jáyé kan. ọ̀ sílẹ̀. jáyé ò sí fẹ́ẹ́ ah. o ní pé kò wá rárá nìyà. nù ọ wá ọ jáde. ó jáde ah, ọmọ ṣé máa dẹ̀ lè jẹun bẹ́ẹ̀ bá. Ah, ṣé máa lè jẹ ọkọ ilé òdí jẹun bí rárá torí pé ibi tí ò bá ti sí jáyé nìyà àwọn náà lọ sí oúnjẹ kó tó kúrò láàárọ̀ yìí. jáde ló dáná ẹwà ìtọ̀hún òdúró ti náà kó dáná ẹ kò sí wàhálà tó bá dé màá wá jẹun tẹ́mi ò bá rí jayé mi ò ní jẹun pẹ̀lú dé. oyún pé tí jayé ò bá sí nígbà wo ni jẹun. mi jẹun ẹ ẹ kàn bá mi mú omi. ẹ ẹ ṣé kò yẹ kó gun jayé ti mú àṣà. ẹ tó gun ẹ bá mú ṣe bẹ́ẹ̀ mi mú lára mi ẹkùnkùn hmm? ẹ̀kọ́. anyways um, oúnjẹ wo lẹ ní. rice wa sẹ̀mú wa iyán wa àmàlà náà dé. fún mi rice fún mi rice ó kọ́ ọmọ kan tó máa ṣe fún mi tó bá ti ń dórí oúnjẹ tèmi bọ̀ bá mi bá mi mú méjì wá fún. kí ló wẹ̀ um, ṣáàṣì kan tó mọ wọn. wọ́n lè bá yín mú mi méjì wá gbàtẹ́lẹ̀ rice nìkan lè yín fi rice àti dá mi lóhùn òun tó òun òun lóhùn ò jẹun gbẹmí tó ń jẹ wá omi kan ní kó nígbà ayé tí wọn lórí yẹn tó yá pé next week nígbà ayé máa dé ìgbà tó wà lórí ẹ̀wọ̀ mọ̀ pé nǹkan tẹ́ ẹ bá jẹ ẹ máa gbé fún tó bá jẹ oúnjẹ gidi ó máa hàn lára ẹ̀ ẹ̀jẹ̀ ayé ló lè ṣe. ló lè ṣe ibi apá apá. tó bá pọ̀ bá lu ibi tó bá pàdé ó máa pàdé. ìwọ dá mi lóhùn sí ẹ. ẹ mọ̀ pé kò ń ṣọmọ yìí kò dé ṣe ilẹ̀ bí kankan olùgbò wa ẹ kàn wá ṣe láàánú ilẹ̀ tó wa òun kan ló choose pé òun jálá ìmoore ẹ jẹ́ ká filẹ̀ akọni tiẹ̀. ṣé ìrìjẹ́ kan tó wá ṣe yẹn ṣó dáa pẹ̀lú gbogbo nǹkan tí mọ́mì ṣe fún wọn ó wá la ẹnu wọn yẹn ó ń pe mọ́mì lágùn ládùúrú gbogbo nǹkan tí mọ́mì ṣe fún gbogbo wa tí ó dẹ̀ ṣe àwọn náà bí wa ah, ọlọ́run máa jọ wọn o ká ní pé mo wà nígbà tọ́rọ̀ yẹn ṣẹlẹ̀ nǹkan tí mi ò bá bá wọn fà èmi ìgbádùn bí mo ṣe fìfẹ́ hàn sí tọ́ládún ṣé mi lè bá wí ni ṣé mi lè bá tọ́lá wí ni ṣó ti pọ̀ jù ní mo bẹ̀rẹ̀ pé kí ló fọwọ́ mi ṣe. kó wá sọdúró rẹ sí mi kí ni mo ṣe fún ọdún mi. mo ti tó ìjọ nítorí ọlọ́ọ̀ ṣé mo pé àròkọ àròkọ òun ló máa ń fẹ́ kó àsùn dáa ó ti tó àmọ́ èmi nígbàgbọ́ wípé ọlọ́run ọba tó wà lókè yìí ọba tí ò kì í sùn tí ò kì í tòrò gbé ó máa ṣọmọ fún yín láìpẹ́ yẹ ẹ finú ṣoyún ẹ fẹ́yìn gbọ́mọ kan lágbára náà. lágbo mélòó túnráyọ túnráyọ ah. níjọ̀wọ́ ṣó nígbà tẹwọ bá ti wù tí gbogbo rí mi níjọ̀wọ́ gbogbo. má sọ bẹ́ẹ̀ kò sí nǹkan tọ́lọ́run ò lè ṣe ẹ wò ṣẹ̀dẹ̀rí tọ́lá bó ṣe wà yẹn kò lè rà láàánú mọ́ tí jésù àfìdé àmín tó bá rà láàánú láàárọ̀ tó bá kù díẹ̀ gẹ́rẹ́ báyìí kó dọ̀sán láàánú yẹn máa kú fún mi tó bá wá di ọ̀sán tó bá kù díẹ̀ kó dalẹ̀ fún báyìí aláàánú yẹn máa kú ní kí rà láàánú mọ́ ẹjọ́ ẹjọ́ nítorí ọlọ́run ẹjọ́ àwọn bá ṣe bí ọkọ fún yín inú ọ̀dẹ̀ máa bí ti yín lágbára ọlọ́run. Thank you. wonderful people. people. Yes, it's me again, Omotolani. Yeah. DW. Okay, you love my outfit. Yeah. Yes, you can see. I don't do fake. You can see this. Up and down. I love to dress to the teeth. Yeah. You like it? Okay, don't worry. I'll send the handle. You check it in my bow. Yeah, these jeans, I got it for 100,000 naira. You know I don't do cheap. Everything about me is expensive, yes. And I love designers, you know. Check me out. You like it? You like what you see? <laughs> you want to come and collect it. Ah, no, no, no, no, no, no, no, no, no, no. This is not the giveaway time. Don't worry. When we get to the giveaway period, I will be dishing out things for you. I'll be giving out recharge cards. I'll be giving out money. then I'll tell the people I influence for. I'll tell them to give people gifts, you know. My hair, you love it. <laughs> thank you, thank you, thank you, thank you so much. You love my hair? Yeah, I got it from Sharon Hair Secrets. Yes. Contact her. She's on IG. She's everywhere. You can get, in fact, anything you want. Peruvian, Brazilian, whatever name you want, see, just name it. Just go to her IG page. Yeah. <laughs> yes, I love expensive things. Yeah. <laughs> yes, this is me. You love me? You love my outfits? Ah. <laughs> <laughs> thank you so much. Thank you, thank you, thank you, thank you, thank you. Yes, yes, yes. Yeah. They are okay. So, oh, thank you. I love you too. I love you. Yes, yes, yes, yes, yes. I think I need to see my dentist, you know. Or should I flat out? No, don't worry. Yes, I'll be trying. Oh, yeah. You know, right? <laughs> okay, I'll send it to you. If you love my outfit, I'll give you the... I'll, I'll definitely tag their handle, yeah. Check my bell because I'll be dropping my pictures soon. Erin. Eh? Ah. Àwọn no. ọlá náà. Àwọn ilé ìkéré Eh bọ̀. Ẹ ah ṣẹ́rí. Tola mọ́mí. níbo ló ti rówó tó fi ń ra àwọn aṣọ tuntun. ẹ wo nǹkan tó ń yè mí gan lẹ́nu ẹ̀ tó láwọn nǹkan tọmọ yìí ń fọ́ sára lẹ́nujọ́ mẹ́ta yìí tẹ bá tẹ mo lọ gúgù iye tó ń ta àwọn ẹ kò sẹ́lẹ̀mí ẹ̀. Hmm. tọ́lá ẹ ẹ ó tún ní. wá wá wá tí wọ́n. ah wo tọ́lá. mo ní èmi sèvù nǹkan tó pọ̀ síbi tọ́lá ni every day ló máa ń rọ́ọ̀kọ̀ oríṣiríṣi hmm. ẹ̀jẹ̀ ń fi hàn. ní tọ́lá náà. ọlọ́run dẹ́nu ọkọ lówó gan-an ọkọ ẹ̀ lówó bàjẹ́ ọkọ ẹ̀ ní bastard money ẹ wo nǹkan tó tó sọ̀rọ̀. èmi ò tiẹ̀ tí wọ́n lè. tọ́lá ah. ẹ wo atúmọ̀ mọ́ àlọ́ design pictures fún rẹ̀ tó máa fi lavish player spender sí ẹ máa dúró owó tó máa ń kó sí online ni ó máa ṣe give away títí títí ìgbà mi ó lè lóun fẹ́ ṣe give away one thousand ten eh, one thousand dollars ó lè lóun fẹ́ ṣe give away five hundred ah. thousand bó ṣe máa ń pin kiri nìyẹn tọ́lá ọlọ́run hmm. ẹ wò ẹ jẹ́ sáré lọ bí tẹ́rọ mi wá. tọ́lá bèbí tọ́lá bèbí alásọ̀tọ̀ tọ́lá bèbí alásọ̀tọ̀. Jaiye eh. ló jẹ. Jaiye. Jẹ dámi ló jẹ dámi ló. Ah! Ló lé gbé rẹ̀. Kílẹ̀ Jọ eh. kí ló wà lẹ̀? Àmàlà wà, ẹ̀bà wà. Àbúlẹ̀ fẹ́. Ẹ fún mi lámọ̀nà, ọbẹ̀ wo? Ẹ ṣe àfihàn ẹran ní ọbẹ̀ sí. Ẹran wo ló wà? Ẹran wo Tinú ẹran wà, ta ẹran náà wà ẹ fún mi ti nìran bíi àbí mẹ́ta ẹ fún màmá méjì ẹja ńkọ́ ẹ kan náà sí i ọbẹ̀ ẹ yìí wọ̀ ó yá ó yá ó mo ti sọ fún ga ìjà ayékèké tó ṣe báyìí wọlé ẹkọ dábìlẹ kò ṣòun. dáhùn máa tọ́ fífi ewé tó bẹ́ẹ̀ jù. Ah, ah, ah, ẹ má bìbẹ̀ má bìbẹ̀. ẹ má bìbẹ̀ náà. ẹ jẹ́ kí n gba new shipment kí n wá gba gbogbo nǹkan tí mo order online ẹ̀yin bá wò kí n mẹ́ ah by the time tó bá kó àwọn bàtà yìí dé tó gbé àwọn aṣọ yìí délẹ̀ ah kí wọ́n fi gbogbo àwọn bags yẹn kí wọ́n fi gbà lẹ́gbẹ̀ẹ́ ẹ́ tí mo wá da àwọn pictures yẹn sórí IG ah wọ́n kàn máa ṣe like like like wọ́n máa like ẹ̀ lọ́rọ̀ ó jẹ́ ń pè yáyì kó máa pẹ̀. mi ò láì bóbìnrin ṣe máa ṣe ó ṣe jẹ́ pé ìgbà tí nǹkan bá ń hot lára èèyàn kò ní gbé call ah, irú nonsense wo lélẹ̀ ọlọ́run lọmọ tó máa ń gbé fóònù ah. ah <laughs> ẹ rárá máa um, yes èmi ni ẹni tí mo fẹ́ gbàjọ then ah, irọ́ irọ́ irọ́ irọ́ ẹ má ṣe gbogbo èsì mi o àkọ́ mo ṣe pè yín nìyẹn o um, actually mo máa send account number kan sí ẹ jọ̀ọ́ ẹ she five hundred thousand sí And then hundred thousand tó bá kù ẹ send ẹ sí to títì And five hundred thousand ẹ jọ̀ọ́ ẹ that to buy me mi ṣe mi torí mo bag mo order one shop kan àti bàtà mo order ẹ lọ́dọ̀ èèyàn ó dẹ̀ ní ìdòwò yẹn dé sáà ok máa ṣe ẹ mọ́mí ẹ jọ ká bá ti ṣe lè tán sí màá tún ṣe èlé torí mo ní ìdòwò pé mo fẹ́ ra àwọn ohun kan ẹ̀sọ́rọ̀ tí wọ́n ti wá ṣe ìjọ ní màá kó wọn bá ẹ ṣe máa òkè máa tó dààmú ẹ wọ́n máa gbà wọ́n máa gbà then go take ní kíni. Mm. little baby, your boy is back. Hey, hey. Oh, God. So how are you? Fine, no. How are you, dear? Ah, it was fine. Hey! Ah. What's that? What's that? bí báwo ló ṣe máa ń ṣe báyìí náà mi ò láìkẹ́ ẹ̀ ah, ó ń bó láti ibi ṣe ń sìn first thing téèyàn bá ṣe téèyàn bá wọlé ní kó wọnúlé kó lọ ṣáwà kó lọ freshen up ẹ eh, ó dẹ̀ ń bó ó dẹ̀ ń bọ̀ ń bíbá exactly actually mo rò pé tó bá dé bíbá yẹn sì ó fẹ́ wá jókòó ló wá fẹ́ hug me hey babe hug me pẹ̀lú aṣọ tó ti wọ̀ láti àárọ̀ tó ti sweat sí tí gbogbo ẹ ti tutù ẹ eh, ó tún wá lo àwọn perfume mọ́lá ẹ̀yẹn tó àwọn perfume ṣoṣoro bí ẹ gbogbo ẹ wá ti mix mọ́ sweat ẹ ó wá. shut your mouth no care at all no kí ló ń ju ẹ lọ́dọ̀ jọlẹ̀ kí ni problem ẹ kí ló jẹ́ everything ti bá ṣe nílé mi ò mọ̀ what is your problem kí ló ṣe now oh okay check o ní mo sweat tell me if it is sweat where is where where the sweat is coming from òun rè apiti mi rè òun rè they are well shaped kí ló ṣe now see woman take your time Show ara ẹ nínú ilé ẹ ò sí bá ti bá ṣíjú pẹ̀lú ẹ òun ní láìkẹ́ kí ló now mo rí pé o ti ń hyper ó mọ̀ o ti ń bínú eh, truth is bitter but èmi nìkan náà mo lè sòótọ́ ọ̀rọ̀ fún ẹ eh, actually máa bẹ̀rẹ̀ tó bá jẹ́ ẹni tí ní sùúrù ọkọ mi olówó orí mi mo kàn ní kí n sọ fún ẹ pé jọ̀mú ní ìdòwò o hmm? <laughs> ṣe. ó ní ìdòwò. yes baby. so why kò ṣe wá bá mi nígbà tí mo ń drive bọ̀ kó wá pàdé mi lórí ayélujára kó máa bèrè lọ́wọ́ mi and um, owó tí mo fún ẹ ní alẹ́ àná kan. I still gave five hundred thousand naira last night. five hundred thousand tí mo ti ná tó tí mo ti fi ra shoe and bag ìyẹn ò tó náà ó dẹ̀ pé five hundred thousand bí five million naira. babe owó yẹn ò tó nǹkan ó mọ̀ everything ti wá wá expensive anything báyìí tó bá ti lọ sórí Instagram tó bá ti mú one two three báyìí owó ti tàn àti láti bá ti ra gbogbo ẹ̀ ń sìn ó ti lọ Ọlọ́run ló ti mọ̀ bí afẹ́fẹ́ gan ló ń gbé àwọn owó yẹn gan kó yé wa mọ́ everything is now expensive so gbogbo owó yìí ń tó nǹkankan jọ kọ́ mi jọ tó bá ti wọlé sùkúl mi ṣe bí one point five million naira torí mo fẹ́ rà lọ́tẹ̀ ìṣùgbọ́n mo ṣe bíbí. orí tí mo ṣe ń wẹ̀ just last night mm. mo ti ná five hundred thousand fi ra bàtà tí bag. kò máa tó mo máa ná màá ní eh. owó tí ó tó tó bá rí bí mo ṣe ń bargain lórí good price kan lọ́tún wá fún mi hmm? ó tẹ̀ nínú kan tí mo rí bẹ́ẹ̀ kọ́ kọ́. ẹ kò sí problem kò sí problem màá ṣe sẹ́ẹ̀ condition is um, not happy ní broke bóyá títí next two years tí láti yóò wà fún ẹ ó lè táwọn kó tó rẹ náà. our ah, next two years be ti bọ́ọ̀ mi ò yẹ stop na babe. ẹgbẹ́ àfọmọdé yẹn ò tọ́lá àdúmọ̀dán tó jọra ẹ̀ tall as you, beautiful on the outside. So you are ugly on the inside. Ẹ̀yin ọ̀rẹ́. Tó bá ń bẹ́ ní ìbọ̀dì sọ̀rọ̀, a máa ń mọ́jú. Ọ̀rọ̀ Tọ́lá ìyàwó mi ni mo fẹ́ bá yín sọ tí mo ṣe ní kẹ́ ẹ ká pàdé níbà. Mi ò lè parọ́ fún yín. Tọ́lá ti fẹ́ pa mí. Like I am tired kò sí iye tí mo lè fún tọ́lá báyìí aṣọ ni tọ́lá máa fi rà tí n bá nókè o mi ò lówó ìjà ni ẹ̀mẹ́ta ọ̀tọ̀ọ̀tọ̀ ni mo ti ṣí ṣọ́ọ̀bù fún tọ́lá tí mo dẹ̀ stock ọjà síbẹ̀ pẹ̀lú owó iyebíye with millions of naira ǹjẹ́ ọ̀kẹ́ tọ́lá jẹ́ gbogbo àrùn ni ó tiẹ̀ ti wá ní ìwà kan tó máa ń wò ní lẹ́sìn yìí kò sí nǹkan tí mo ní kó ṣe kò sọ̀rọ̀ tí mo bá sọ tó gbọ́ àfi kó máa complain everything tí bá ṣe ni mo mọ̀ ṣe lójú tọ́lá i'm tired ó ti sú mi. ọ̀rẹ́ ṣé wọ́n ò notice irú àwọn ìwà báyìí lára ẹni kó tó di pé ẹ wet. of course mi ò notice now mi ò lè rí irú irú ìwà báyìí lọ́wọ́ ẹ̀ kí n máa sọ pé mo fẹ́ fẹ́ now ṣó dẹ̀ mọ́ kí ọ̀dọ́ mọ́mísí ẹ̀ ló ń gbé ìgbà tí mo fẹ́ ní mo fẹ́ meet mọ̀mísí ẹ̀ ni mọ̀mísí ẹ̀ kú bó tẹ̀ jẹ́ pé lóòótọ́ o um, bíi bóyá bíi a month to our wedding ni mo notice pé Tọ́lá ń change bákan bákan but my mind I felt bóyá torí kó ẹ̀ṣẹ̀ lose mọ̀mísí ẹ̀ ṣó mọ̀ bóyá gbogbo trauma yẹn because mọ̀mísí ẹ̀ lọ close sí jù she was her best friend so mo ṣe fi pé atorí pé nǹkan trauma yẹn ló ń jẹ́ kó máa misbehave and everything so mo dẹ̀ fi pé okay maybe I should be showing her love so mo ṣe ń fojú overlook àwọn nǹkan tó ń ṣe ń gbà yẹn. loss trauma look ṣé o ò dẹ̀ fi o pé bọ́mọ ìṣẹ̀ ń wúwa yìí kò nífẹ̀ẹ́ mọ́ with all these things tó ṣàlàyé èmi fi o pé gbogbo body language ẹ̀ ó ṣó pé kò ní feelings kankan fún ẹ mọ́ àbí téèyàn ò bá ní feelings fún ọmọ náà ni ò ní sí regard torí kò sífẹ̀ẹ́ ń bẹ̀ mọ́ ọmọ tá a dẹ̀ ń sọ̀rọ̀ ẹ̀ yìí abẹ́rẹ́ ò lókùn ń di àbí. àbí what do you feel? mi ò feel anything you are right nígbà tó ní ká bẹ̀rẹ̀ lókùn ní because kò sẹ́ni tí mo lè fẹjọ́ ẹ̀sùn mm-hmm. and if mọ̀ sí mi gan ọ̀rọ̀ ẹ̀ ti sún mọ̀ sí mi àti pé èmi gbọ́dọ̀ tẹ̀ tó lè máa kẹ́jọ́ wà tó bá wọ káńtà lọ sọ fún mc because. ìyáwó nínú ẹ̀ máa dùn pípé ọmọ òun marry and he is not enjoying his marriage couple the fact that um, health status mọ̀ sí mi ó mọ bó ṣe rí náà so kí tó a máa sọ̀rọ̀ yẹn fún wọn bí kí mo kàn tó ń fẹ́ máa hard up mọ́ nǹkan tó ń ṣe wọ́n ni and I would not want something bad to happen to her ni mo yẹ sọ fún wọn sí mo ṣe ní kí wàá bá yín sọ ó ti sú mi. wálé ṣé o fẹ́ kí n bẹ̀rẹ̀ sòtọ́ ọ̀rọ̀. mo ń bọ̀ ẹ́. gbogbo wàhálà tó wà nílẹ̀ yìí ìwọ ló fà yes <laughs> because oṣù mélòó gan-an lè fi jọ cut. náà it means o ò mọ ọmọ yìí rárá ìwọ kàn lérò pé o mọ ni mo ò lérò pé o tó six months. no mi ò bá ẹ̀ àjẹ́ rẹ̀ ó hmm. mọ̀yàn ti pẹ́ kò mean pé relationship in my ó my last ever marriage. marry of course no sórí mo lọ́rẹ̀ẹ́ kan Bísọ́lá lórúkọ ẹ̀ òun àti bọ̀bọ́ ẹ̀ one night stand ló so wọ́n pọ̀ ó dẹ̀ ṣe wà dísìn alẹ́ ọjọ́ tó meet kò pé two months no plan wedding and relationship here last pẹ̀lú ọmọ mẹ́ta náà tọ́ lọ́wọ́ báyìí náà do you get mo dẹ̀ ní another one Funke, Funke, Funke, àmì ṣe ríǹgì òun ṣe ríìgì gbà ní ọdún mẹ́sàn-án náà fi forúkà sí lọ́wọ́ on propose tẹ́ǹtì yìí ẹ̀ lòun gangan fúnra rẹ̀ wá ní orúkà yìí tó gẹ́ já lọ ìkòyí ìkòyí tọ́jọ lọ lẹ́yìn wedding gbogbo nǹkan tó fi jọ gbé pọ̀ tó two months. so it is not how far no. but how well. so nǹkan tí. tó bá jẹ́ mi lòun ni ẹ̀bùn wà látà ìwọ ni mo bá lọ́rọ̀ sùúrù tó ti ń ṣe látọjọ́ iná ni wàá kọ́ńtínú láti máa ṣe nǹkan ẹlẹgẹ́ lóbìnrin sùúrù tó ń wò yìí ó ṣe òkúta jìnnà tó bá pẹ́ tó bá yá sùúrù máa gbé ẹ. pẹ̀lẹ́ ọ̀rẹ́ kó tóó di pé sùúrù ṣe òkúta jìnnà kí lórúkọ ọ̀rẹ́ yẹn náà. fẹ́mi ni. fẹ́mi kí lórúkọ ọ̀rẹ́ tiwa. wálé. báwo ló ṣe jọra wọn. ẹ human being jọ ni wọn kádàrá oníkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni. ẹ̀kọ́ míì gbogbo ayé pátápátá la ní bá ṣe ń gbé. so kí ló ń try láti encourage ṣe òun encourage pé ok ká má máa cut ju a month or two months lọ kó tó di pé i'm married so you don't need to, to to to know who you want to spend the rest of your life with. bàbá mi. so who is to be blamed for his predicament. nobody nobody kò kò ń ṣe pé ó máa sọ wípé ok ẹ̀ torí wípé wọ́n ríra wọn wọ́n tètè wed torí ẹ̀ ní gbogbo ẹ̀fín rí báyìí wọn ní time láti mọ̀ra àpérò ah, o wọ́n lọ́n ṣe nírìn àjò ẹ̀ máa rí ló ṣe ń rí yẹn sùúrù àtàdúrà ló dẹ̀ máa fi jà ìjà ẹ̀ láṣẹ àjàṣẹ́gun sùúrù sùúrù tó ti ń níbọ̀ tí nǹkan fi dàrú débi tó dé eh. òun náà ni kó tún kọ̀ntínú. òun ló máa ní ah. àbí tó bá jẹ́wọ́ kí ló máa ṣe. <laughs> obìnrin kan bá mi dánrẹ́ o. kí ló fẹ́ ṣe lórí tí mo bá jù ní right gbogbo insanity orí ẹ̀yẹn ló máa sáré sọ di sanity kíákíá á correct yẹ. ó fi pé wàá na obìnrin. Ah, obìnrin tó bá ti sọ pé ọ̀nà yẹn máa ná. that is wrong. Oh. èèyàn ń na obìnrin hmm. bẹ́ẹ̀ ni oríṣiríṣi ọ̀nà lèèyàn máa ń gbà láti fi shape obìnrin sí irú èèyàn téèyàn fẹ́ kó jẹ́ hmm. kò ń ṣe ìgbà tó bá tó hmm. gba lẹ́sẹ̀ẹ́ hmm. wọ́n lè jẹ́ iṣẹ́ ló lọ́ máa box tí wo bá dẹ̀ fi òpó wrong ó wrong for ẹ̀mí torí he is more responsible than you yẹ àtọ́jọ́ ìṣe bẹ́ẹ̀ ni wọ́n bá yín rìn sùúrù ni kò ní ó ti yẹ. èmi ò fi ń lẹ ọ ẹ bọ̀dá rí sùúrù àwọn ìyá. àwọn ìyá. Ah, ah. Fọláwálé màámi ṣé pé lóòótọ́ ló lọlé. màámi mi ò ṣeré I am not going to the house màámi ilé yẹn ti sú mi ilé yẹn ti sú mi I am tired ilé tí mo fọwọ́ ara mi kọ́ màá fẹ́ lọ sílé ra máa mi. lady yẹn ò fún mi ní peace of mind mo lè délé sí kó ní pé mò ń rùn bí ẹni tó dàgbẹ́ sí lára màá fẹ́ kí ìsìyàwó mi á sọ pé kí n kọ́kọ́ lọ brush kí n tún lo kí kí n tún lo mouthwash pẹ́nu mi ń rùn kò sí nǹkan tí mo mọ̀ ṣe tí mo mọ̀ ṣe there is practically nothing tí mo ṣe tí mo mọ̀ ṣe tí bá fẹ́ jẹun báyìí wọ́n máa gbé mánà fún mi pé nǹkan báyìí ni kí n jẹ báyìí ni table manner báyìí ni kí n jẹ ṣe nínú ilé mi. ó ń fún wọn náà ní mánà kò ṣe máa jẹ. bẹ́ẹ̀ ni màámi. àwọn tó tiẹ̀ fi fún àwa ó di dandan kó fún wọn ṣùgbọ́n láti gba tiẹ̀ mọ́ra ni torí wọ́n lọ́kọ ẹ̀ bẹ́ẹ̀ ni sùúrù lèèyàn fi ń ṣe ọkọ obìnrin o gbọ́dọ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù ìwọ ló lọ ọ̀yọ́ ló tọ̀yọ́ bọ̀ o ìwọ lórí ilé lóróde o ìwọ lórí ìyàwó ẹ̀ tó mú wá fún wa wípé ọmọ dáadáa ni káwa náà tó tẹ́wọ́ gbà sùúrù ló máa ṣe lórí ẹ̀ o kó èèyàn tó di baálé ilé pé ọkọ nìyẹn ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni má wò wẹ́ o rọra máa ṣe sùúrù pẹ̀lú ẹ̀ ó ti gbọ́ torí bí wà obìnrin ṣe rí nìyẹn gbọ́dọ̀ ṣe sùúrù yìí. mo pé nǹkan tẹ máa sọ náà nìyẹn màámi mo pé ẹ̀yìn ẹ̀ lẹ máa wà bọ̀ kò sí wàhálà ọgbọ́n kan tẹ sọ lèmi ti gbọ́ bọ̀ ṣe rí èyí mi ò lọ sí yẹn wo ẹ jẹ́ kí n ra wa bí kí n ṣáà máa sùn màámi mi ò lọ síbẹ̀ yẹn. o lè sùn bí o tó bá jẹ́ torun sísùn bí ni o o lè sùn bí wà lọ́lé ni o o lè sùn bí kí ló yẹ fẹ́ sùn bí. mi ò lè sùn lẹ́yìn. Ah, ah. ó bá fi ìyàwó ẹ̀ nìkan lẹ̀ wàá wá ló wá sùn lé ìyẹ́ ẹ̀ irú ẹjọ́ wo ló fẹ́ kán máa rò lé mi lórí kí ló ṣe fẹ́ kán ṣe ló fẹ́ kán máa sọ̀kò fún mi kán ní o ò lè sun bí àfi kó padà sí ọ̀hún kó lọ sùn nítorí wípé tó bá sun bí nígbà bá di lọ́la ó ń ṣe lọ́mọ amọ́lọ́pàá wá gbé mi bíbá wọn á mo jí ọmọ ọlọ́mọ gbé sínú ilé mi. so ẹ ń stylish lè mi kúrò lẹ́yìn mi. mi ìlí ẹ mò ń ṣàlàyé fún ẹ ní. kò sí wàhálà wọn náà wọ. àfi tó bá lè pè lórí aago pé o fẹ́ sùn lọ́dọ̀ mọ́ mi bí o Eh, a ti mọ̀ pé a ti sàsọtẹ́lẹ̀. ó ti yé mi tẹ́ bá torí ọmọ lọ́wọ́ tẹ̀lé ọmọ tí yín tẹ̀lé dànù sígbó sùn àlà máa lọ sọ́tà àlà máa lọ sùn sọ́tà. má ṣì mí gbọ́ o. a ní kó pé lórí aago wàá jẹ́ kó mọ̀ kó fẹ́ sùn bí ní ilé ilé ilé ilé ẹ̀. ah sùúrù mo ti sọ fún ẹ wípé ọkọ ni ẹ òun láti ṣe sùúrù ni ohun tó máa wà ìyá tá a ṣe sùúrù ọ láti ṣe sùúrù ni. Oh. Mm. <laughs> so hmm. lovely. Oh, congratulations, Remy! Ah, I'm so happy for you. Thank you so much. Can you pé mo come máa propose mi, mo bá ti lọ fix nails You ó tún máa jẹ́ kọ́wọ́ fine. No, ọwọ́ ẹ̀ fine, ṣe fẹ́ compare ti tẹ̀yẹn sí eléyìí Ah, Remy, I'm so happy for you, you are so lucky. Kó dẹ̀ máa wọjọ́ yẹn náà rè bí àná, tẹ́pá èmi àti ẹlájọ wà. Mo mọ̀ pé Abe kò rí mi, mo ti dúdú mo parẹ́ mọ́ atẹ́gùn ìwọ ló tan yo ìwọ lórí ló fi ask ẹ out <laughs> tó bá sọ pé ó máa padà propose ẹ máa sọ pé irọ́ o hey you are just so lucky abe cute, handsome, tall, he's caring, he's God-fearing. Ó dẹ̀ tún wá ní iṣẹ́ gidi lọ́wọ́ tún lọ́wọ́ lọ́wọ́ tún fi mọ̀ ẹ́. Mm, I'm so happy for you. Ẹ̀yin ọmọ pupa náà lè lè ṣe ọmọ dúdú yìí. Use and dump ni wá. Thank you so much. <laughs> Àwọn ọmọ nǹkan, Ọlọ́run bá mi wọlá àdúrà tó fi inú tó fi gbà fún mi báyìí. Ọlọ́run bá mi fún ẹ lọ́kùnrin tó ju àbè lọ, tó tún dáa ju àbè lọ lọ́lọ́ máa fún ẹ àmì bọ̀ ṣe mọ̀ pé ìgbà mẹ́wàá tí wọ́n bá ń pè tí wọ́n bá mọ ibi tẹ́ kí èèyàn kádùrà sí àdúrà ò kí n tètè gbà àdúrà tí wọ́n máa gbà fún mi ni pé ṣe mọ̀ pé iṣẹ́ tí mò ṣe catering job ṣe mọ̀ pé máa dàyàdé náà báyìí ni gbogbo cream tí mò ń lò òṣìṣẹ́ wa bá mi gbàdúrà pé gbogbo bí ọwọ́ tí mo bá ń ti bọ̀ ke ti bọ̀ ní odò kọ́nà jẹ́ kó ṣiṣẹ́ tí bá tẹ̀ o caramel. kaina o kaina. ní kí n kí ló tó yẹ pé small thing báyìí ọ̀rọ̀ cream cream cream cream cream ṣé cream ni beauty ni. jọ má bínú jọ tèmi àti ẹjọ pàdé àbí kí ló o ask me out. ẹ ọ mọ̀ pé jọ yẹn mi. o pupa o tàn jù mí lọ èmi dúdú òkùnkùn bírímù bírímù ṣó ti rí ọlọ́run á ṣe gbogbo ẹ̀ ní rọrùn. mo ti gbọ́ ọlọ́run á ṣàfún ẹ lọ́kọ̀ gidi lágbọ́rọ̀ ọlọ́run. àmì jésù àmì gbogbo àwọn ìtàn rí náà tá a bá ti lo one month báyìí wọ́n máa sá lọ ní màá mẹ́sẹ̀gì wọn a ṣe green next thing ni pé màkànrin wọn ti block mi mi mọ̀ bóyá dáńdì ẹ̀ náà bóyá ó ń dẹ́rù bà wọ́n <laughs> bóyá ó dàbí òkùnkùn lájà mi ò mọ̀ bóyá gbogbo ẹ̀ ọ́gílì ọ̀wọ́ náà wò. o máa ń rárò kàn mo dẹ̀ ní sọ ju bẹ́ẹ̀ lọ any small thing báyìí o ò fẹ́ nu ara ẹ o fi wíìkì ara ẹ ní nǹkan ọlọ́run ní pé ká fi ẹnu ara ká fi béèrè nǹkan tá a bá fẹ́ o ti ẹ̀ ní any positivity kankan the only thing tó máa sọ ni pé o ò dá ò dá ò dá okay mo ti gbọ́ ò dá I'm telling you ó dá ọmọ dúdú mélòó ló máa ń propose nìyí. ó máa ń propose ọmọ dúdú náà ah ah àìmọye èèyàn ok Mercy Johnson kọ́. ẹ̀hẹ̀ o sọ̀rọ̀ Messi Johnson ìyẹn ga ó nídìí ó lọ́yàn wo check it out. Ah, what's this. you are to kill me. oh stop stop it jọ stop it. tọrọ kúrò mo ti gbọ́ ẹ Ọlọ́run ṣàṣùkọ tiẹ fún ẹ lágbára Ọlọ́run ṣá happy for you ìjọ aṣọ tá a bá máa mú lọ́jọ́ wedding jẹ́ kó jẹ́ baby pink torí mi ìfẹ́ àwọn kọ́lọ̀ kan tí ò ní jẹ́ kí n tàn káwọn kí má máa fi báwọn èèyàn kì mí tó dẹ̀ yẹ pé wọ́n rí mi mo ti parẹ́ mọ́. you no kiri òkè ìwọ ló máa lọ máa ṣàn nǹkan tó bá ti wọ̀n ẹ ni kò mú. i'm still happy jẹ́ kí n snap ẹ̀ hey whatsapp mi rogo lẹ́nu kí tó ti yà lọ́hùn kò tí tó ẹ̀ kò tó mi kémi náà ṣe tiẹ̀ náà ṣọ̀pọ̀ aró ní tiẹ̀ jẹ́ kí jẹ́ kí n ra lamp so àti wá fẹ́ ṣe wàá tanná sí mi lójú wàá lé kámẹ́rà ilé kámẹ́rà ò rí mi wàhálà ò sí rí ọgbẹ́ gbọ́gbọ́ àwọn. Tola, I see you beautiful on the outside. So you are ugly on the inside. Hello? Hello, Sisi. Eh, ẹ káàsán, ṣé ẹ wà? Kí ló ṣẹlẹ̀ o? ẹ jọ̀ọ́ mo fẹ́ sọ̀rọ̀ òdìjì fún yín ni. irú wà wo. mo ò láì ṣe ń ṣe mo ò láì ṣe ń treat mi tí bá pè kò ní gbé kọ tí bá sọ pé mo fẹ́ wọlé mo máa avoid mi kí àbí kò yé mi. má gbé ṣé nǹkan tó fẹ́ sọ ti tán tún kò. nítorí pé orí ẹ ò pé fún nǹkan tó sọ yẹn àti pé ó tún wá ń béèrè àlàáfíà ẹ òun ló ń waste time ara ẹ méjèèjì ẹ yàtọ̀ sówù jàǹgo kí lè fi yàtọ̀ sí ọmọ inú ráìsì ẹ yàtọ̀ síra yín ó jẹ́ ìsìnkú kó tó fẹ́ẹ́ fẹ́ ẹ jọ ṣé bí lèyí ṣe wá ṣe ẹjọ kọ àkọ́kọ́ kọ́kọ́ wo bó ṣe rí ná ẹ. wá wọ ìṣe mi ò dìlé mi olóhùn fàyè dìlé ẹ o. olóòtú máa fòrùn dìlé ẹ wo lo sisi sisi tó o bá tún sọ ẹyọ kan wàá já sí kòtò ayé kó tó dé tọ̀hún orí ẹ ti dàrú waste time ẹ ìwọ́dà hello ò ní lọ́ọ̀kẹ̀ tó bá gba part two yẹ ò ní wò tán lórí burúkú fásitì ọlọ́wà fásitì ń ṣòfò Ronke kí ni gbogbo kí ni meaning gbogbo nonsense tó ń ṣe káàkiri tó ń wá mi káàkiri bí n pé mo wà wanted kí ló ń wá mi káàkiri fún mò ń béèrè lọ́wọ́ ẹ̀. mo ṣe máa ní mo ń káàkiri. tó àbí kọ́lé you refuse to pick my call ó dẹ̀ ní kí tí mo ń wá káàkiri. that's the problem you've been calling me you've been calling me and i'm not picking your calls ìyẹn túmọ̀ sí pé i don't want to pick your calls it's not important. báwo ni kí ni ìṣe hard you can't you can't you see eh, ṣojú ẹ fún ni. Eh? mi ò wà interested mo gbogbo nǹkan tẹ́mi àti ẹ gbogbo nǹkan tẹ́mi àti ẹ ta jọ ń ṣe tẹ́lẹ̀ gbogbo nǹkan tó pa wá pọ̀ àṣẹ mọ́ mi ò ṣe mọ́ do you understand. Deji. Do, do you understand. no. oh understand. you can't I'm do saying, that to me. ẹ eh, kí ló mú ẹ ṣe é i can't do that to who i've done it already mo kàn sọ fún ẹni mo ti upgrade mo ti move on. Hey, uh -huh. okay hold on hold on tó bá yẹ pé torí owó tó béèrè lọ́wọ́ tí mi ò tí ì fún ẹ today is okay in two days i'll give it to you don't worry. Eh, èló lówó èló lówó tó máa ń fún mi ná in two days how much do you give me tí n bá béèrè owó lọ́wọ́ ẹ̀ wá fún mi ní bóyá fifty thousand thirty thousand o rí pé o ò tiẹ̀ like mi rárá irú èmi báyìí bí mo ṣe bí mo ṣe ga tó yìí èmi fine boy melanin popping o rí gbogbo skin mi bó ṣe ń glow o fún mi ní twenty thousand ṣé twenty thousand ni mo deserve ni jẹ́ ń bèrè lọ́wọ́ ẹ̀ tí n bá ń kí ẹ mọ́lẹ̀ lórí bed ṣíṣe twenty thousand máa ń ṣe pẹ̀lú gbogbo agbára ìṣàn tí mo máa ń lò fún ẹ tí mo ń bẹ ẹ dájọ́ ń bára wa sùn tí mo bí mo ṣe ń pọn ẹ ṣé mo máa ń pọn ẹ fún twenty thousand naira ni màmá ṣẹṣẹ five hundred thousand fún ẹ màá lo gbogbo ọ̀ṣọ́ mi màá fẹ́ kú màá wá bèrè owó lọ́wọ́ ẹ̀ wá fún mi ní thirty thousand mo ti move on. àwọn tí mò ń fẹ́ ń sin àwọn tó mọ wọ́ọ̀tì mi ni one million la fi ń ṣeré for the weekend baby take one million nǹkan tí mo deserve ni kò yá move on move on. ṣé bí mo ṣe ń tọ̀ ní ẹlẹ́tura tí mo tí mo ń kí ẹ̀ mọ́lẹ̀ ṣe ṣe ṣe thirty thousand ni mo deserve má pẹ́ mi mọ́ o má bẹ́ẹ̀ já o. mo wẹ̀ boyfriend and girlfriend kí ni tó ní wàhálà báyìí ṣé o ṣe boyfriend mi mọ́ ni. ṣé mo ní láti máa sanwó fún bọ̀bọ̀ yìí ni wait o ah, ah. so owó bá sùn mò ń san láti jọ yìí dé jáyé máa bàjẹ́ ni mo ò ní gbà àwọn olórí burúkú ni mo bọ́ ibà tá mi dà áá ah, mo ní gbà o. ìwọ wọn yóò dé pa. ẹ máa wò ó yéé. ọ̀dẹ̀ ni ẹni ṣé mo ṣe máa ń pariwo nìyẹn. orí mi o. ẹ̀jẹ̀ ti yálẹ̀ jù. ah mi mọ mi mọ kò sí mi rí. yéé orí mi orí mi orí mi. ṣé orin náà fi lóyún ni. mo ti gbàgbé pé ẹsẹ̀ mi o. Amy o. ọlọ́run ọba ló máa yọ̀ bí ọ̀hún. ó dá mi já o. ó rí mi o. ìmí bàṣẹ. bàbá ọkọ mi. orí etí mo orí etí mo orí etí mo orí wọn. orí kí ló ń bọ̀. mọ́mí. kí lẹ̀ ń sọ kí lẹ̀ ń sọ mọ́mí ṣe ti wá rí i pé ilé àánú olúwa ò kí ń ṣú báyìí. bẹ́ẹ̀ni ẹ wo mọ́mí in fact ibi tí inú dájì dùn dé ní àná wọ́n fẹ́ lè sọ fún wa wípé tẹ bá ti ń wẹ̀ báyìí kẹ má lọ dáwẹ̀ mọ̀ pé káwa ni ká máa wẹ̀ fún un. kẹ má ṣe é ní. ọlọ́run. òótọ́ ni náà mo fẹ́ faramọ́ nǹkan tó sọ torí àná yẹn kó tó lò ló ń rojọ́ wẹ́wẹ́ títí títí bó ṣe ń bí kóun máa lọ bá kóun tí ń tíkẹ́ tó mọ́ àá ah, ah, ṣé mo wá jẹ́ kókó mi lè tọ́jú ara mi mọ́. ẹ tí ẹ lè bá dájú tọ́jú ara yìí àwa wà bí ta máa tọ́jú yìí. àbí o. ìwà lè da ara mi mọ́. <laughs> ẹ serious ẹ mọ bó ṣe é. kò sí wàhálà èmi náà máa lọ bá ń sìn. Ah. kọ́ má mi sì mi púpọ̀ máa lọ jókòó ti nǹkan mi lọ. love one thing. kí ló ṣe o so tẹ bá lọ àwa tó bí gbà ọkẹ tó di how many weeks lè ah. fẹ́ lò àbí ṣé months lè fẹ́ lò. Mm. kí n tó bílẹ̀ gan la fún ṣì máa wọ bí wàá five months. Ah. Ah. Ah. kó tó gbó kó pé àbí two months kí n Ah gbé wọ plane. almost a year. ọdún kan pẹ́ o. tí bá ti lọ sìn àwa nìkan ló máa kú lè. ṣé lè dá dúró sílẹ̀ dádúró bọ ọmọdàkẹwà round pẹ̀lú wa. ẹ wo ó tiẹ̀ ti dà ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí àtẹ bá ti ń lọ kẹrọra mú èmi dání ẹ jẹ́ kí mi tẹ̀lé yín. ṣé wọ́n nìkan ló wà níbi tó fẹ́ mú ẹ dání ni ẹ wo máa lọ jàre tó bá ti ní ó yá báyìí èmi máa tẹ̀lé yín máa lọ mi ní kàtí mi ṣe ni. ẹ jẹ́ súnmọ́ ẹ̀ ọ̀dọ́ yín lè mi wá. Ah, ẹ lè ṣe é sí. Ah, sáàpù bóyá tó bá. ẹ ẹ mo ti gbọ́ tó bá ti dọ̀la màá fi ẹni tó máa bá mi ṣe é. Ah. ká try lọ pa. tàbá rí déètì tàbá gba déètì màá lè alẹ́ ah, ìjọ lọ tó kù. Ah! ẹ̀yìn ìgbà tí wọ́n bá tún tẹ̀lé wa ta ló wá fẹ́ dúró ti business. ẹ dúró sí ilé gbogbo wa lè lọ. ṣé mo ti sọ ṣe jẹ́ kí n sọ tèmi ẹ mọ nǹkan ẹ apply fèmi náà kọ́ńtẹ̀ ṣì lù fún mi náà. jẹ́ ká ṣe báyìí jẹ́ kí èmi àwa lọ tó ń bá kọ́nà jẹ́ kọ́ fóun tá a bá lọ tá a bá dé wọ́n lè ṣe é. ó tiẹ̀ máa fún irọ́ òye dúró sílé dàdí. Ah. ẹ jọ ṣe mọ̀ pé ti yàtọ̀ síra wọn sí ibi tí ń pa ẹ̀mí. Ah! wọn mú kílẹ̀ fẹ́ jẹ ṣé ká lọ ẹ̀fọ́ àbí ká sí ọgbọ̀nọ̀ ẹ̀mọ̀ kí máa ń láìka ọgbọ̀nọ̀ tó oríṣiríṣi làwọn àmì ìbọ̀ṣẹ́ ni wọ́n jẹ ẹ̀kọ́ yíyọ̀ pọ̀. àmọ́ ah, jẹ́ ò kí ló ṣe nǹkan kan ṣe mímì títọ́ mi bí. má fọwọ́ gbá mi lọ rẹ̀ máa jù. ó ti di bí ká lọ dáná sí Okay, everybody, you see, when we talk about fashion, mm, you need to have a good great sense of dressing, you know. Today, we'll just talk about general dressing. We'll talk about good clothing. We'll talk about how to... Okay, I won't teach you how to combine today. We'll do combination probably tomorrow. But for today, you can see what I'm wearing. You can see it suits my color. So when you have dark skinned, you go for color that suits you, you know. You go for popping colors. You get beautiful hair. Actually, my hair is from Sharon Hair Secrets. Yeah, she sells good hair. So after that, <laughs> what someone saying, Oh, thank you so much. Thank you, thank you, thank you, thank you, thank you, thank you. I really, really appreciate it. Okay. No, I don't want anybody to be like me. Oh, be yourself. I just want you to be yourself. You know, do what pleases you. Do what, um, yes. Ah. Sorry about that. That's my husband. <laughs> you know men now. So guys, as I was saying, you like my hair? Get it from Sharon Hair Secrets. Yeah. Yeah, she sells good hair. Of course. <laughs> Babe. Yes. What's going on? Like what? At first, nígbà tí mo expect kí n ti bóúnjẹ mi ní dining but o serve ẹ so mo fi kébé ya o fi kébé ya mo busy o fẹ́ kó tutù then mo check kitchen sin kò sẹ́ni traces of oúnjẹ bóyá o sóúnjẹ or something what's going on. Um, actually mo ti sọ fún ẹ tẹ́lẹ̀ pé tó bá fẹ́ jẹun àbódìdó oúnjẹ wàá wọnú kitchen lọ wàá sí oúnjẹ tó bá fẹ́ fúnra rẹ̀ tó bá lè wọ́n pé bílẹ̀ ń pa ẹ́ báyìí báyìí báyìí báyìí báyìí tó lè dúró dáná bóyá kó ọ̀dà kó pe wọ́n online kó ọ̀dà fún oúnjẹ wọ́n dẹ̀ máa deliver fún ẹ. so guys. Uh, so jẹ́ kí n question kan you as my woman kí ni iṣẹ́ tó ń ṣe nulẹ̀ like what is your duty if you cannot cook for your husband. my duty is just to be here tó bá need oúnjẹ you cook it yourself. Sorry. really. <laughs> Um, guys, I think I have to take this inside. I don't want disturbance. So guys, I have to take it to the room. No disturbance. And <laughs> so as I was saying... Tọ́lá. Tó bá jẹ́ pé àwọn ọmọ yìí wọ́n wá òkè. Gbogbo àwo ló fọ́ tán. A máa jáde tó bá dẹ̀ dé náà kó ṣe pé bóyá wọ́n máa tó padà ẹ́ ẹ wá ẹ wá nígbà tẹ wá lọ tẹ ṣe bí pé ẹ̀rí mi ń kọ́. èmi ẹ má bínú ẹ pọ ìjọ mẹ́ta báwo ni iṣẹ́ àdúrà wo gbà tó gbọ́ ò ní takú ẹ ṣe àmàyẹ. ẹ wá ẹbí mo pè yín ni torí tẹ bá ti wálé kò kúkú yé wa ẹbí ẹbí ẹ̀ ń sá fún wa ni bẹ̀ ṣe ń gba wájú yọ tó bá dalẹ̀ ẹgbẹ́yìn wọlé ègè kí ló ṣẹlẹ̀ ẹ̀ sanwó owó nepa ẹ̀ múlẹ̀ owó àfọlẹ̀ owó security gbogbo ẹ̀ àárín nǹkan kan kí ló ṣẹlẹ̀ àẹjọ ẹ fún mi lówó. sótán àbó ti kù. kò sí nǹkan kan owó ni kẹ́ mú wá. ẹ dákun ṣé kéètì kàníyìn ni àbí landlord. a ṣe bẹ́ẹ̀ mi mo wà ní ṣáàjì owó torí gbogbo owó lẹ̀ kí n san ẹ̀rọ owó sanu lẹ́yìn èmi ò mọ̀ nǹkan tó ń ṣe yín tí ilé yóò bá pín yẹn rẹ̀ kúrò níbi kẹgbàá lé ibòmí lọ. mo fẹ́ kọ́ sọ tó sọ ń parí ibi tẹ̀sìn tó ọwọ́ so eléwé ń jewé olórí òkìrìkà ṣé nítorí pé ọ̀nà yàrá pàjálẹ̀ ọ̀nà kọ̀tún láwọn pẹ́lẹ́ yà ló ń ṣe ẹ́ mo ti ẹ̀wà àwọn ìkúta ìyá kò bí nǹkan ó sì á bímọ ah! ó tún wá lọ ṣe sa pámì ayé òní ṣe pámì mọ̀ ayé pámì náà ń fi etí tá a torí ìrẹ̀mà ló tọ́bọ̀ ṣe. ṣé nítorí pé mo bèrè owó náà. bẹ́ẹ̀ni sọ ìwà rẹ̀ ah! ìwọ ti fi ẹ lọ́rọ̀ gidi lẹ́nu ẹ ní owó lọ́wọ́. mo fẹ́ kọ́ ọ sọ̀rọ̀ bó ṣe dúró ó rí bíi toothpick tí ọ̀dà mọ́ àwọn onígbóúnjẹ fún ọ tó ń sè é dúró gbogbo abẹ́ rẹ̀ ẹrùn oníkàmpálà ó ti lo mọ́fẹ̀tì tí ẹ ti yẹ olóòsọ ìfẹ́ fẹ́ fọ́ dábàá sádọ̀ níbi karọ wáìtì ni àwọn tí wọ́n ta tí wọ́n ta mọ́ ń wò kèbí ẹni tẹ̀ ń kúrò ọmú fọ́ ajẹ́ bí àjọmu gidi lórí sílípáàsì òkè àbọ̀ ọ̀wọ́mú rẹ̀ ṣe rí tó pé o ò tí ìyọmú bọ́ ta omi inú rẹ̀ ti tán. ẹ fún mi lọ́wọ́ kẹwàá máa lọ ẹnu ọ̀rọ̀ ẹnu yóò dàbẹ̀ ṣe rí báyìí lọ́rọ̀ ẹnu yìí ṣe rí. ọ̀rọ̀ ẹnu mi ọ̀dà jọ̀ọ́ mo fún mo fọlọ́run bàbí ọ̀ fún mi ìṣẹ́jú márùn-ún kan kọ́rọ̀ ẹnu mi kan bí ẹni tó kù lè gbó lójú jìnnà gbòòrò ẹlẹ́ẹ̀kẹ́ papò bíi kíní fọ́tò oníranù sọ̀rọ̀ dá sọ̀rọ̀ sanfani ni ah! ìwọ sọ ọmọge bí ẹni sopó ta ní sóúnjẹ ìjà fún ọkọ mọ́ra gbá fún ọkọ mọ́ra bára òun ọkọ fọ́ fún ọ láì wọ́n kọ́ pẹ́tẹ́pẹ́tẹ́ kí ẹ sọ̀rọ̀ tán fún mi ṣẹ́jú ah! mẹ́wàá kò sí tán ìjà lọ fẹ́ jẹ ẹ ẹ mo rò pé ẹ fẹ́ wáyé pé sọmọge sẹ́kí bóòlù ẹ̀ ṣé bá pápọ̀ mọ́ yín lórí kọ́mọ jọra gbá fún àtijọ́ tí wọ́n bá mi sí ọ ni sọ̀rọ̀ ayé wo ní ṣe pa mí mọ́ ninety eight o lọ sí wọ́n bá wọn tàlà sí orin olórí burúkú ọ̀rẹ́ ipò àká kọ́mọ yìí ọ lóde ọ̀run olùkọ́ ṣe orí bíi tróbàkì àwọn àjà àbíjà. ẹ ní sọ owó náà pẹ̀lú. ayé fẹ́ ro kàgbóná nu ayé ẹ̀ ni sọ̀rọ̀ ó ń da spam lẹ́nu bó ti pọ̀ jù ó sì ní spam sí ìdálẹ́wẹ̀ẹ́ rẹ̀ wọ́n sọ̀rọ̀ kàdà wọ́n ń dà lára wọ́n ṣe fàtẹ́mọ́nú láì pé ń wa mọ́tò onínira lórí gbogbo. olùsí ní ẹ lọ́wọ́ lọ́wọ́ ẹ̀rọ ọ̀rọ̀ ẹnu yóò da. fóònù ọ̀rẹ́ yín lọ kò pọ́síbù kò pọ́síbù kò pọ́síbù kọ́ ẹ̀yin lọ bí kọ̀kẹ́ máa mọ̀. ìwà ni mo fi tó wà ká tó wà máa ṣe báyìí síwájú. àti wípé ẹnu bọ̀dá wà léwọ̀n. ṣé wọn di. listen listen ọ̀rẹ́ wa ni má tó do àbí àtìgbà àtìgbà no no no no àtìgbà so where is it from? ìbùdó ayé dé sí. ìbùdó ọ̀rẹ́ wà ó dẹ̀ pẹ̀fẹ́. we are not playing here o àṣeré where is your friend is it that you provide your friend or you provide ten million naira. wọ́n tẹ̀lé kúrò mi ẹ lè kúrò mi ẹ wo ẹ fọkàn balẹ̀ ẹ lè kúrò mi but from here to Kirikiri. tó ah! mo ti sọ mo sì ti yanjú ẹ mo ti sọ̀rọ̀ tí wọ́n sọ tán o kẹ́nìkan fún aládùúrà parí ẹja mọ́ lọ. mo ò bóyá ẹ máa bẹ̀rẹ̀ pé ṣẹ́nikẹ́ni ò ní bẹ̀rẹ̀. Ah, lémi tí mo mọ̀ <laughs> lémi tí mo mọ̀ kò sí bó kò sí bó tilẹ̀ wù kó rí wèrè òrù yọ èéfín ni wà. ẹ má bínú. bẹ́sọ̀n bẹ́sọ̀n ọkọ̀ dìdìrín. bọ̀dá dénde. dákẹ́ o ìjọ tó ìjọ tó wọ́n bí o fẹ́ sọ fún ọ ní o inú ìdè ló wà o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 ó ṣàwò náà pé obìnrin ò ní wà ó pẹ́ ń lé ọkọ yóò ṣàní tó fi ń ṣe é àṣẹ náà ha ni. irọ́ ló bá ọba sọ̀rọ̀ ọ̀ ah! ah! ah! please?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 fẹ́ẹ́dẹ́ yìí náà sẹ́mi kí ló ṣẹlẹ̀ ẹ wọ̀ pa ah, kí ló dé tó jàbí ẹlẹ́dẹ̀ kan. ìtì eh, wọ́n ìtì ah. ọ̀sí sálágà nìsín. ń gbẹ́rán ń gbẹ́rán ẹran wo ní gbà. ìtọ́ eh. ah, ṣe yóò dà. ibi kìíní nì. ibi kìíní ẹran rè. ìtọ́ ṣe yóò dà rẹ̀ mú. ó dà gbẹ̀jẹ̀. fàjà fàpàtì. ìfàpàtì. ọba bíyà lákùjá yìí dà kẹwẹ́ yìí kẹwẹ́ yìí kẹwẹ́ mi bá ti pẹ́ yìí ikú lọ́ọ́ pa ọgbọ́n yìí. àrẹ̀mú lọ bá láńlọ wọ́n mú nǹkan jẹ the gap for each other you get am say right anybody can join anybody. kí ni ìwọ náà tiẹ̀ lè máa fowó ẹ̀ ṣe tó máa máa fún ẹ lówó kí thirty first má ti wù ní o àti débí. ti lè sọ wá ní àrẹ̀mú ló kọ mi ìní jígí lé o àmọ́ tí n bá gbó obìnrin wọn máa mú mi máa gbó máa mú mi lọ tí n bá é pa. ó ní láti fẹsẹ̀ létọ̀ o. a jẹ́ wípé àkúdà ìyá àbáyọ̀mí la kí ló àbáyọ̀mí. ó pè é lábáyọ̀mí. i'm not àbáyọ̀mí.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 anybody sọ̀rọ̀ a máa mọ́jú bí egbére tó bá ń bẹ́ anybody sọ̀rọ̀ awú bí búrẹ́dì omi. Tọ́lá Adúmáadán you fine o. ṣùgbọ́n ìgbéraga ló fi yan gan. kò sóhun tí kò lè wí kò sóhun tí kò lè sọ ṣé báwọn àgbà ló sọ wípé. So